ọmọ yorùbá tó bá fẹ́ ṣoríire kò gbọ́dọ̀ bọ òrìṣà kankan o olúwo ti ti ilẹ̀ ìwò ọba rasheed àkànbí òun ló sọ̀rọ̀ yìí o ha sì ṣe gbogbo àwọn ènìyàn ẹ wá gbọ́rọ̀ ọ̀hún ni olúwo ti ti ìlú ìwò ọba adéwálé àkànbí tẹ̀lú àkọ́kọ́ ó ti rọ gbogbo ọmọ káàárọ̀ òjíire bí wípé kí wọ́n yàgò fún bíbọ òrìṣà tàbí sísọ pasẹ̀ òrìṣà wípé ẹni tó bá fẹ́ soríire elédùnmarè ọba ọ̀gá ògo òun nìkan ni ó tọ́ láti máa ké pè òun nìkan náà sì ni ọba tí í ṣe nǹkan ńlá fúnni ọba àkànbí ó tẹ̀ síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé elédùnmarè ọba tó máa ń ṣe orogún ni ọba àkànbí sọ eléyìí nínú fọ́nrán kan tó wà lórí ayélujára ó ní baba ńlá gbogbo ẹ̀dá òun ni ádámọ̀ kò fi ìgbà kankan forí balẹ̀ fún òrìṣà kankan àyàfi elédùmarè tó dá a sínú ayé baba ńlá gbogbo ènìyàn ádámọ̀ kò forí balẹ̀ fún òrìṣà kankan kò sì sin àwọn òrìṣà kankan lásìkò tí ọlọ́run dá a sínú ayé elédùmarè ló dá àwa ènìyàn àwa ọmọ yorùbá ló sì kọ́kọ́ dá sáyé kódà ọmọ ádámọ̀ kò yẹ ká máa jẹ́ yorùbá ọmọ ádámọ̀ ló yẹ ká máa jẹ́ elédùnmarè ní ìṣẹ̀ǹbáyé àbáláyé òun ló ní gbogbo nǹkan tó wà nínú ayé ọ̀hún gẹ́gẹ́ bí ohun tí ọba náà sọ ọba àkànbí tẹ̀síwájú pé bí àwọn ọmọ yorùbá ṣe mú òrìṣà mọ́ ṣinṣin elédùnmarè òun ló ṣe àkóbá púpọ̀ fún ìlọsíwájú ẹ̀yà yorùbá tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yà yorùbá a lè fi wé ẹ̀yà kankan ní orílẹ̀-èdè àgbáyé àti ní gbogbo ilẹ̀ àgbáyé ṣùgbọ́n mímú òrìṣà mọ́ ẹ̀sìn wọn òun ló fa ìfàsẹ́yìn bá wọn kábíyèsí fi kún wípé bíbọ òrìṣà tàbí ènìyàn ó lè fa ìbínú elédùnmarè ẹ̀yin ọmọ yorùbá tí ẹ ń bọ òrìṣà tí ẹ ń bọ ènìyàn ẹ ń wá ìbínú elédùnmarè ni n kò sọ ẹ̀sìn kìrìsìtẹ́nì n kò sọ ẹ̀sìn mùsùlùmí ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n wà nídìí bíbọ òrìṣà ó ní wọ́n ń wá ìbínú ọlọ́run ọ̀gá ògo gẹ́gẹ́ bí ohun tí ọba olúwo sọ olúwo ṣàlàyé síwájú sí wípé púpọ̀ àwọn òrìṣà tí àwọn ọmọ yorùbá ń bọ̀ yìí ènìyàn ni wọ́n ọmọ èkìtì ní ògún orò ìdílé ṣàngó ọ̀ṣun ọya àti àwọn òrìṣà míì ó ní ènìyàn ni wọ́n kódà adúláwọ̀ ni wọ́n pẹ̀lú gẹ́gẹ́ bí ohun tó sọ ọlọ́run àwọn baba ńlá wa ni ó yẹ ká máa ṣépè kì í ṣe àwọn òrìṣà ìwọ ọmọ yorùbá má bọ òrìṣà tí o bá ń bọ òrìṣà o ò lè lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni o ò lè ríta jẹ́ ṣe gbogbo nǹkan tí ènìyàn bá ń fẹ́ lọ́wọ́ Elédùmarè nìkan ni àá tọrọ rẹ̀ tó o bá ń fẹ́ ọgbọ́n ó yẹ kí o mọ̀ wípé kábíyèsí elédùnmarè ọ̀gá ògo nìkan ló yẹ ká tọrọ ọgbọ́n lọ́wọ́ rẹ̀ òun náà ni yóò sì fúnni lọ́gbọ́n tí òun bá ń fẹ́ owó òun náà ni yóò fúnni lówó gẹ́gẹ́ bí ohun tí olúwo tó tẹnu mọ́ ọba adéwálé àkànbí ó tẹnu mọ́ ọ̀rọ̀ yìí wípé ẹ̀yà yorùbá àti ìran yorùbá a lè ti wé ìran kankan ní orílẹ̀ àgbáyé ó ní ẹ̀yà yorùbá ni elédùnmarè kọ́kọ́ dá sílé ayé a kò lè fi ẹ̀yà yorùbá wé àwọn china tàbí àwọn indian tó fi mọ́ àwọn iran ní àgbáyé ṣùgbọ́n mímú òrìṣà bíbọ òun ló fa ìfàsẹ́yìn ẹ̀yà yorùbá ṣùgbọ́n ẹ̀yà yorùbá rẹ̀yìn nítorí pé wọ́n ń bọ òrìṣà kábíyèsí ní ọba ilẹ̀ yorùbá kò gbọdọ̀ bọ òrìṣà nítorí ìran yorùbá ni elédùmarè kọ́kọ́ fún ní oore ọ̀fẹ́ láti jọba lórílẹ̀ ayé àwọn tí ẹ bá rí tí wọ́n ń bọ òrìṣà yìí orò ìdílé wọn ni wọ́n ń ṣe tí wọ́n bá fẹ́ jẹ ọba ní ìlú àwọn kò mọ̀ wípé wọ́n fẹ́ gba igbákejì elédùnmarè ni ṣùgbọ́n ọ̀pọ̀ wọn ni wọ́n ń bọ ọ̀pá òrìṣà kan ní ilé wọn ni wọn yóò wá mú ọ̀pá òrìṣà náà wá láti wá jọba àwọn tí wọ́n bá ń bọ Ṣàngó wọn yóò lo Ṣàngó láti fi jẹ ọba pẹ̀lú àwọn ológboni orò ìdílé oníkálukú ni wọn yóò fi jẹ ọba níbi ọba tí wọ́n bá fẹ́ jẹ ọba àkànbíní kò sí ẹnikẹ́ni tó ní àǹfààní láti fi ojú kan kábíyèsí elédùmarè àti wípé òun gan kò ní ọba ṣùgbọ́n nínú ọláńlá elédùmarè ni wọ́n ti ń fi kí òun wípé òun jẹ ọba ní ilẹ̀ yorùbá ó wá rọ àwọn ọmọ yorùbá tó bá fẹ́ ṣoríire láyé ó ní kí wọ́n ó yàgò fún à ń bọ òrìṣà ẹni tó bá fẹ́ ní ọgbọ́n láyé kó yàgò nínú à ń bọ òrìṣà ìwọ tó ń fẹ́ ọgbọ́n tó ju titi gbogbo àwọn èèyàn ńláńlá lọ ní orílẹ̀ àgbáyé má bọ òrìṣà elédùnmarè nìkan ni kó o máa ké pè òun náà ló sì tó ṣe é fún ni. tó o bá pe ọlọ́run elédùnmarè nìkan ṣoṣo yóò fún ọ lówó yóò fún ọ ní ọgbọ́n yóò sì fún ọ ní òkìkí àti oríṣiríṣi nǹkan tí o bá ń tọrọ ṣùgbọ́n ìwọ tí o bá ń bọ òrìṣà ò lè soríire o ọba àkànbí abdulrasheed olúwo ti tilẹ̀ ìwọ òun ló sọ púpọ̀ lọ́rọ̀